يمشي على أهله وهكذا كثيرا والله وهكذا كثيرا والله يعني بلاش سورة 9 آية 5 أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم فلا تبديل أقوالهم ولا أقوالهم إلا أن يشبهوا بالعز وهم بها في الحياة الدنيا أستاذي الله وبعثه لدر الشيطان من الوالين دين وقد إلهنا أكبر يقولون ولا شيطان فلوات يقولون أكلم كل واحد يقولون وتشارك فيما بيشرك يقولون أكلم ọwọ́ wọn ti mú lábàbà ìjọba ọwọ́ tó ti mú wọn aláìní mú wọn ọlọ́mọ ìṣúná ìròyìn wa èyí ti tù nínú àdámà rí wa fáwọn ọ̀sẹ̀ tó gbà ìta wa ọkùnrin náà ń bẹ ọdún lé lórí tó bá wa ṣe ọ̀nà tó ó ní àṣẹ kan jù ọ̀rọ̀ apáá ní ọ̀rẹ́ torí àtẹ́lọ́wọ́lá ìrìnlẹ̀ wọ́n ní àwọn àṣẹ ìtọ́kù bẹ̀. Ó sọ wa níbi àṣìrí, kó dáàbò wá níbi àṣìtọ́, kó sì là wá níbi ìmọ̀ orí nǹkan àwọn agbáàgbọ́ náà kọ́lọ̀ tó ṣe wá níbi àṣìgbọ́ kọ́lọ̀ tó sì ṣe wá ní àwọn kọ́lọ̀ tó yìí tó wà nípa ìyẹ̀wò ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìkọ́wò Ìṣèwà àti ni ìṣèkìlọ̀ ní láti ẹ̀lú sí àmà. Èyí yóò wọ́n rọ̀ sáàmọ́ bá gbọ́

ní máa jẹ́ lọ́dọ̀ tí wọn ọlọ́pù ṣàwárẹ̀. Lánàá, a ń bára èrè ayà ìrúkọ̀ nígbàtọ́rọ̀ ọ̀pọ̀ tó lè pàlá jẹ́dẹ́gbà àbúwá lòhun wà lára ọlá lòhun lára ọ̀rẹ́ tó àwọn ọ̀rẹ́ ti àwọn làápè ní alágbàbà tí ó yìí ẹ̀jẹ̀ sínú ìjọ ìmùsùlùmí wọ́n ṣe kí mùsùlùmí àwọn ìmùsùlùmí ní pàápàá ọlọ́wọ́ ní pé wọ́n lówó láyé wọ́n fọ́rọ̀ jọ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni wọ́n ní aya wọ́n sì dínà àwọn ọmọ ọmọ ọlọ́run ní mẹ́jì ó jẹ ọwọ́ lórí tẹ́sí tó fi òwú lọ́rẹ́ lọ́pọ̀ agbọ́ sí wọn mẹ́jì ó yà wọn bẹ́ẹ̀ mẹ́jì ó yá ní ẹ̀kí àrẹ́bí tó fi wá lọ́rọ̀ àwọn òṣèlú náà kó yá àwọn ọlọ́pọ̀ bá bẹ̀rẹ̀ إنما يريد الله ليعذبهم بها في الدنيا. إن الله أكبر pẹ̀lú kí n tó ṣe fún wọ̀nyí nínú orí ayé ju wípé ọlọ́ọ̀bá ìrìn ọba tó fẹ́ jẹ wọ́n lẹ́yìnlẹ́yà pẹ̀lú ẹ̀ níṣẹ̀lẹ̀ ìtàyé wọn wà. Àwọn àlàyé tí ó wà lẹ́kọ̀ọ́ ní oúnjẹ wa wa bẹ̀rẹ̀ lánàá. Tọ́lá lómi máa rò wípé lẹ́yìn láti súnmọ́ ọ̀sẹ̀ yẹ kó níṣòro rárá láti ọmọ àti ìwà Zakariya gbójú ọmọ ṣe ma nínú sọ́ọ̀tù Maria ṣúra kọ̀tẹ̀lélógún nínú ààrùn sólà láti àyà tó bẹ̀rẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ ànábì Zakariya tó gbé wà lọ́sọ́dọ̀ àmúdé ìbẹ̀rọ ọ́nì nǹkan náà ìyàwó rẹ̀

ojú níbẹ̀ inú kòkòrò òkè lọ́sùn òkè lọ́sùn àdúrà jẹ́ àkórí ojú rẹ̀ sábà wá ó dàbí èdè ní bí wọ́n ṣe gé òkè sọ̀ wá àti máa ń wá lórí pẹ̀lú oríṣẹ́ ìlànàmọ́ káàkiri ẹ̀lú àwọn ẹ̀rọ títí òkú láti mú. Síbẹ̀ síbẹ̀ ìwọ́n sọ̀rọ̀ láti ẹ̀rọ tí wọ́n sábà ní tẹ́ra ẹ̀rẹ́ ìwọ̀n ní ọ̀pàá láti ilé òkú. Olóòtú ní máa yẹna lọ́la ìrọ́rin. Ìrìnà tẹ́lẹ̀ kan máa rò pé tẹ́lẹ̀ kan máa ti lọ pé ní ṣòro ń fẹ́ ìyẹn tó ìyá àti ọlọ́run oríjẹ orímọ́ orímọ́ orílò káàmọ́rò fọ́rọ̀ wọn bá gbòógùn sí orílẹ̀ ọlọ́run ọlọ́run bá ń jẹ́ lẹ́jẹ́ kí àgbò olùkọ́ sí àpàdà tó sọ̀rọ̀ yẹn ní wọ́n ti nínú sóra títà bàbá lórí ìlú mọ́ráyà ṣe báwọn ní àtòwò rẹ̀ tí wọ́n sókò àwọn ìlú tí wọ́n bá kú òṣìṣẹ́ ọ̀dọ́ tó lè sáré wọn òṣìṣẹ́ ọ̀ṣàdúrà àwọn ọmọ Bàbá débẹ̀ á kò mú ọ̀rọ̀ yá tó sọ, á wà bí i dáadáa. Ọlọ́run tó ṣe ráyà bẹ́ẹ̀, tábà wo ló tó ọ̀pọ̀ fọ́ hán. Àdùkà yẹn náà tẹ́lẹ̀ tí mo rẹ̀ lọ bẹ̀. Ọlọ́run tó ń bọ́ ló pé aya àmọ́ نطالع لهم بالخيرات ما لا يشعرون لكن في حياة Ọ̀rọ̀ ìṣẹ́jìrò wípé èyí bá fún wọn nínú dúkìá àtọmọ yẹn. Ẹrù wípé bóyá orí bá kánjú fún wọn láyé, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sórí ire lọ́rọ̀ mi ọlọ́ọ̀ni rárá kò rí bẹ́ẹ̀ ìparun ló padà jẹ́ sí wọn wà lá kẹta lọ́yà ọ̀run ṣùgbọ́n mo fúra mọ̀ máa kàn mú áyà péré kọ́lọ̀ ẹ̀rọ mi kù sí tabátúrá dé ló ń jù lọ ní bábí sáwọ́pà tí wọ́n ti ṣúra káàkiri a sì máa padà sórí láti ṣàlàyé wípé kí ní kọ́wà sẹ́ńtẹ̀ ní ìdílé ọ̀rọ̀ sí ìdìrọ̀jì kọ́lọ̀ máa bẹ̀ ìrẹ̀lẹ́kẹ́ kọ́lọ̀ máa mú ìrìn díẹ̀ díẹ̀ tó jẹ́ pé kò ní bọ́mọ́ ọlọ́run a máa bẹ àwọn kèfèrí lẹ́kẹ́ ọlọ́run a máa bẹ àwọn mọ̀nàlìkì lẹ́kẹ́ lẹ́kẹ́ ṣùgbọ́n ọlọ́run a máa dá àwọn mùsùlùmí wò Ọlọ́run a máa jẹ́ àwọn ìlérí lẹ́kẹ́ àwọn ìgbà ìsìláfàrà ọlọ́run a máa jẹ àwọn mùnáfíkì lẹ́kẹ́ irú ẹ̀mí ayà yìí a máa jẹ àwọn mùsùlùmí wò ṣùgbọ́n máa mú Suratul Isra jẹ́ káàkà Surah 17 18 ẹ̀yẹ́ lè ṣe ní kúránì ní bíbí o síra kẹta dín ní ogún ááyà ìkejì dín ní ogún bára Thank you. Ọlọ́run ní mọ̀ ní káàmẹ̀ lórí ìgbè ààjìlá, gbogbo ẹni tí ń bá wá àlẹ̀ ààjìlá, tí tí ò ní pẹ́ tọ́ ti wọ́n pè bẹ́ẹ̀ ìtọ́jú ìdí òní pẹ́ntán ayé lọ́wọ́ wọn bá dàpọ̀ bẹ́ẹ̀. Tòlúwẹ́ àdúníyá nínú èdè lágbáwá láti ayé mi dúníyá látara dàná ìtó súnmọ́ kò ní pẹ́ntán. Tó bá ti gbàkáyé ò ní pẹ́ntán, ìwọ fúnra rẹ̀ ò ní pẹ́ntán mú ayé. Ojú, ẹ̀yìn wúra rẹ̀. ipò owó ló wà lógún ọdún sẹ́yìn pẹ̀lú tó ti kọ́ ọdún ẹ̀yìn ìwúra rẹ̀ lórí wà ọdún sẹ́yìn ọdún sẹ́yìn gbogbo àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n ti darúgbó lónìí tí wọ́n ń bẹ láyé àwọn ọmọ ẹgbẹ́ wò wọ́n bàbá mọ̀ pé kò ní pẹ́ káwọn náà ó tí wọ́n wà ìlú tó tó tá lọ àwọn ọmọ kéékèèké owó lọ wá lọ sí sírí ìkìlá àti òun lè jáde ojú ní nǹkan tó tí ò ní pẹ́ náà ayé ní wá lòdòdòdó sí ayé òun ni wọ́n tẹ́ ìgbìyànjú lérí ẹ̀ máa ń ká náà lórí ìdè ààbìlá àṣìdájú mẹ́ta òun bí à ọlọ́ọ̀ní àtàrí rẹ̀ yẹtàwà náà pẹ̀lú làbúrú bí a á tùjú pèlè lọ́wọ́ nínú ayé gbogbo máa rẹ̀ ṣá ìṣe ìta bá fẹ́ nínú ayé yẹn lè máa lórí ẹni tá a bá fẹ́ ẹwọ̀rọ̀ yẹn ó pàkà sọ rẹ̀. Gbogbo dé ó dàbí lọ́wọ́ sí ìtàlẹ́ àtàndí fún ẹni bá bá fẹ́ ìyẹn tó ìta bá fẹ́ nínú ọ̀rọ̀ ní ayé a ó parí rẹ̀ bí ẹni táà bá fẹ́ nínú àwọn nínú àwọn ibi ọmọ wa kátọ́fẹ̀ síwájú fún ẹni bá ṣe rọra sọ́yẹ ẹ̀kọ́ pọ̀ nínú kékeré yẹn ó fi hàn gbogbo ẹni tí gbogbo tí lọ́wọ́ rẹ̀ ó torí bọ́lọ̀ ní tó láàmùn ẹlẹ́ẹ̀kejì kìí ṣe gbogbo àwọn tí wáyé náà láàpù ní inú ilé ayé ìlẹ́ tó lọ́lọ́ ní ìrìnà nínú orí wọn ọ̀tá akáfẹ́ ìwọ̀n náà ṣàkíyèsí àwọn tí lọ ṣògbó owó àwọn méjì ni wọ́n jọ lọ ògbó owó jẹ́ fún ẹnìkan ìkejì yàwó èrè ọlọ́run ò fẹ́ kó dọ́wọ́ rẹ̀ nù ẹni tó wá ṣògùn owó ṣògùn lówó jù láyé bẹ́ẹ̀ báyìí láti wáyé rárá ó tẹ̀lé owó tí ṣògùn ìfọ́lùfẹ́ lọ tọ́bá ṣe ẹ̀wó dáadáa àwọn tí ó ṣògùn owó wò títí àwọn tí ó lówó láyé ní ọmọ bí ọmọ ta àwọn olówó olówó láyé àwọn tó ń máa ṣògùn owó lè sí lára wọn lẹ́ẹ̀kan ẹ má bẹ̀rẹ̀ sí ìta bẹ̀rẹ̀ sí àwọn olówó olówó ní ìjà tó máa ń ní àwọn kọ́ọ̀tù ìlú wọn ẹ bá àwọn olóògbé òjò ọ̀rọ̀ bá òjò ọ̀rọ̀ sóde ìlú rẹ̀ sí èyí tẹ̀. ojú mímí ni bẹ́ẹ̀ ló sọ ẹgbẹ́ ìlú ọlọ́run máa ń mú ìlú wọn ní fẹ́kọ̀ọ́ ẹ̀yẹ́ orí àwọn ti kọ́ ọlọ́wọ́ ní ìmọ̀lù lórí tó mọ̀ nà

àlàyé kékeré tó wà níbi àwọn àfáà ní ọ̀rọ̀ tọ́lọ́ wọn bá kọ́ bí pé máa ń káàrà lórí ìdòlẹ̀ àájílà ẹni tí wá jù tí wáyé tí wáyé òdòdó ayé ọlá ayé ní wá gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe sọ nínú sọ́jìlẹ̀ àálá wípé bá tó sí wọ́n gbé ọlá fún ìṣẹ̀mí ayé ju ìṣẹ̀mí ìtàlẹ̀ kìí bal tu'thiruna al-hayata ad-dunya ọlọ́ni ti rí mi wípé tó sírú rẹ̀ àyá àdúnyà wọ́n wà ní ayé mẹ́yà ní tó kíyà wọ́n wà ní ayé ayé ṣe ní wọ́n mẹ́yà wọ́n gbọ́ bá fún ìṣẹ̀lẹ̀ ayé wà ní

kí ni aparẹ́ lọ́rọ̀ ẹgbẹ́ àwọn tá a bá fẹ́ parọ́ nínú wọn láàpù ní díẹ̀ ní ayé ó ọ̀rọ̀ ẹgbẹ́ Àwọn tí ó ń bẹ́yẹ̀ bèèrè ayé gbogbogbò ìgbòsígbòdó wọn, wàhálà àwọn ayé nìkan ló mọ́, kò sí tó tọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run, ẹni ayé yẹ lọ̀rún ó yẹ ni wọ́n máa wí

Ah, a fẹ́ parun nìyẹn tẹ̀síwájú ọlọ́ni wà mẹ́rin àrọ́ ọ̀dẹ̀lẹ̀ ààbìrọ̀ àmá ẹni tó bá ṣe ilé tó ń gbà lérò pẹ̀lú gbogbo òdìní ìlú rẹ̀ láyé tó fẹ́ wà ìjẹ́ náà ọ̀rún nílé wọ́ta àrànláàmà ó sì ṣègbìyànjú fún ojú ọ̀nà yẹn tó pé ìwà nìjánà báwọn àbá ṣe ń ṣàlàyé tọ́lọ́ ọba fẹ́ ó bá tó bá ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ òṣàyà kókó nìyí kókó tí ọ̀gbìn lọ́wọ́ ọlọ́run kò ṣàtakò níbi tó bá kọ̀lẹ̀ tàbó ó kóró ní ní òfin lè fún ìyàn ọlọ́run ọba kánṣẹ́ tàbí ọ̀lẹ rẹ̀ ló mú kó sínú ẹ̀ṣẹ̀ kò ní yóò ṣẹ̀kẹ̀ nínú ẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó banú jẹ́ tí ó mọ́ tọrọ àforíjì lọ́dọ̀ ara wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò ṣàfihàn ìkádàrà òun lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa bá ní jẹ́kọ́ ìwò ṣe tó àwọn gbẹ́gbẹ́ ọlọ́ lórí àmúdíjọ́ lórí ìdíje ìwọ̀lá ilé àwọn owó ní àlùjàndùrú àwọn olóòlù ìjàndùrú àwọn tí wọ́n máa tẹ̀lọ́ ní gbangba lọ́wọ́ bẹ̀rẹ̀ sí para que Àwọn ẹ̀yẹ àdúgbì àwọn ọ̀tọ̀ òwò ìgbà òkúrò láti àwọn ìgbà òwò ẹ̀yẹ lọ́pùpù lórí bó bá ṣiṣẹ́ náà ní kọ̀kọ̀ tọ́lọ̀ tí wọ́n dá òwò àbẹ́bí ní ti ẹ̀kọ́ ni kó o máa sọ fáwọn èèyàn nínú nínú ẹ̀kọ́ tí wọ́n fi ní ní confession àwọn ẹ̀ṣẹ̀ fún tí ìṣẹ̀lẹ̀ gbogbo ọlọ́run àwọn torí pé tàbá lọ jẹ́ wọ́n ìlú bá látùbá yẹn ní pápá àti oríjìnà ẹlẹ́ẹ̀kejì àtúnṣàmù ẹ̀jẹ̀ káàkiri yẹn bí wọ́n ṣe lóògbò ní ìdíjẹ́ Ìbáwà ẹ̀bá, ìbáwà ẹ̀bá, ìdíje láyé ìlú. Wọ́n a máa wá pè wá ní ilẹ̀ ìlú. Ẹ̀bẹ̀rẹ̀ Ìgbó náà kẹ́kọ̀ọ́ náà mú lébi àbá ìrìnlẹ́ kò tó kò náà tó ṣọ́. Ẹ̀rẹ́ àà, wọ́n bẹ́ẹ̀ wọ ìyá mẹ́ta lọ́dọ̀ ìyá ọlọ́dà lọ́nà pọ̀tá tó yẹ tó lọ́dọ̀ ìjọ̀síyọ́ tó láì. Àwọn tó bú ọkọ̀ yẹn gbogbo èdè àmẹ́là ló pa tó fi lówó àmẹ́lì ṣe rí ẹ̀sùn yẹn wọ́n ń lẹ́yìn ìjọba ti mú àwọn oníṣègùn aláwọ̀ ọpọlọ níwájú náà wọ ọpọlọ rẹ̀. Òbànújẹ́ ti ẹ̀ṣẹ̀ lẹ́yìn ẹ̀ṣẹ̀ ṣàwàdà ó fi hàn wípé ẹni yẹn kò bànújẹ́ lérí ẹ̀. Àwọn ṣùgbọ́n sáwà ànìyàn alàmọ̀fà kéèyàn bànújẹ́ lórí tó ti ṣe tó kọjá pé ha kánò ti kú bàtẹ̀ ní olùmọ̀ bá wà. Lọ́rọ̀ sẹ́ńtórí àgbègbè Ọlọ́run ni ẹgbẹ́ jẹ́ pé ọ̀run ìgbẹ̀rún wá ẹ̀rọ ọmọ ẹgbẹ̀rún ẹ̀rọ ọmọ ẹ̀rọ Ó ń gbìyànjú wà ń wà gómi tó ti jẹ́ gómi ní. Ó fi ẹgbẹ́ ẹgbẹ́ bá ṣe gómi ní. الذي لا يؤمن بوحدانية الله وبرسالة محمد صلى الله عليه وسلم ليس بمؤمن حقيقة حقيقة ليس بمؤمن إلى يدخل لتسلم أبدا فعمله كالصلاة كما قال الله تعالى في سورة النور وباقي آيات من القرآن الكريم Ọjọ́ ìjọba ọjọ́ tí ó bá nígbà pẹ̀lú ìjọba ìṣòro

e ní orúkọ àwọn ní nínú, ó ní ẹni tó ṣe iṣẹ́ eré ní ó wá ń sọ fún àwọn ìyọ́fẹ́ pé ṣe gbọ́dọ̀ ìdí tí ó lọ́wọ́ sọ àwọn tí ìbá ti ń ṣiṣẹ́ ló ń bẹ ní ọ̀mẹ́ ní kí ló sì jẹ́ ní yà ara bí i girama káàkiri ní àdáṣẹ́wò wá òṣèlú ọgbọ́n ẹ̀rọ bá fi ń sọ ọ̀rọ̀ kan mọ́kejì Eléyìí ni wá ohun táa bí mọ́ sọ kò léèyàn wà láàrin gbogbo ní àgbà ọ̀pọ̀ ìṣẹ́ ohun ìṣẹ̀lẹ̀ tó gị ẹ́ yẹ́ ṣe gbogbo wà wà nígbà ní àti àti àti. Wọ́n wà níyà òun náà tún wà ìmọ̀ àwọn ọmọ ẹ̀rí báyọ̀ sáàyò ohun gbogbo ìyànjú wọn ìgbòkèlógbòdó wọn ìtàpá àwọn olóòtọ̀ ọlọ́run ìṣúrọ̀ ọ̀rọ̀ àtọwọ́ lẹ́sìn Máa ń parí òwúrọ̀ òbí àgbáàbì lórí ní ṣàtàrí wà áàrùn tó wà táyà lọ́rùn ṣáàkì lọ́rùn àyíká. Máa yà parí òwúrọ̀ òbí àgbáàbì lórí ní ọlọ́run fẹ́ fi ìjẹ níyà ní ṣe máa yẹ àìrí ọ́ọ̀rì àbá ìlú kí lọ́lọ́ fẹ́ fi ṣe ìṣàkárò tó tẹ̀mbá ń dúpẹ́ lórí eré tọ́lọ̀ ọba tó ṣe fún yí wà á mú nípa ìjẹ́ ní Bẹ́ẹ̀ bá jí ló rọ̀, tí ọlọ́run tó kí ìrò ọlọ́run ìgbà tó ní ìfẹ́ ẹ̀rọ ara rẹ̀ mọ́ ń lò tí ẹ̀rọ ẹgbẹ́ lọ sí ẹgbẹ́ pàwọ́ àti lọ́dọ̀ ìlọ́ fún mẹ́ta tó kéjì lọ òní ìrúkọ rẹ̀ tí ó rù kí a rẹ̀ ṣe bí tó kọ̀ bálẹ̀ ẹ̀rọ fún tó ṣe tó láì fún ẹ̀ ìyẹn òtún àti fọwọ́ rẹ̀ òní ìrẹ̀lẹ́ṣẹ̀ ni àìsí ọlọ́run ní òòrùn ṣùgbọ́n sí mẹ́ta tó ṣe ìgbà kó lè láti ìdìbò láti rí ọ̀ṣọ́ ní ẹ̀sùn gbogbo owó ní ẹ̀bá bẹ́ẹ̀ sí lọ àdúrà ṣíṣe ìjọsìn nínú àtàkùn ní àtùkùnmá òun rẹ̀ ìbáradà ìjọsìn làdúrà bá a ti ń ṣe ìyẹn ló fẹ́ pé ìwé ìtàdúrà tó ṣe wú ó ní ìlànà àkọ́kọ́ ni pé ọmọ òdìkan là á kéèké òdìkan là á kéèké àti àlàyé rẹ̀ lọ́nà àbí àtúnjẹta náà. èèwọ̀ lọ pé nǹkan ní ìtayọ lọ èèyàn ti gbọ́dọ̀ pé ìjọba ní ìmá ọlọ́ ọlọ́ọ̀ṣà àwọn onírú ẹ̀yìn ìyá ẹ̀yìn bàbá ẹ̀mọ́sùn lọ́wọ́ ẹ̀wọ̀n ìṣọ́kùsọ́ ó ti gbé ọlọ́run lórí bàbá rẹ̀ ọlọ́sùn tẹ̀síwájú pàtàkì sáàyè òun ìlọ́pàá ọ̀dá yẹ̀ Àìmọ̀kan ló ṣàwọn ìlọ́pàá ayé làwọn wọn kí ni wọ́n náà wọ́n mú sí wọ́n àtẹ́ntólípò fi tọ́kàn pẹ̀lú ayé ọ̀rọ̀ lùmú wá tó sì jíṣẹ́ kúlá ọkọ̀ wọn wọn tàbí gbogbo wọn lùmí jù wá òlá ìwà òlá ní àgbọ́ ìrọ̀mì nínú ọrẹ ọlọ́run àtàwọn tó láyé nìkan làwọn wá àtàwọn tó lẹ́ ọ̀rọ̀ làwọn wá láàrùn ní ọrẹ ọlọ́run láyé dúkìá yẹn kùsẹ́ tí ò ní tẹ̀ lọ́wọ́ ìdójúfayé kò sọ olówó ìbára láyé káàkiri ìtumọ̀ tó bá wà mẹ́ta ìrìnàjò Ìjọba ni ìlú wọn rẹ̀ lọ́pàá ìrìnàjò ọ̀rọ̀ ìgbà ìjọba kò sí tó lè bí ìrọ̀lẹ́ ọlọ́run ọmọ ọmọ ọmọ tó lò. Ẹgbẹ́ ẹ̀kọ́ òjò wà lánàá. Àwọn àgbàbà kí irun mọ́ṣọ́ láti gbogbo wa láàdá tó òjò débẹ̀. Ẹni tí ò kí mọ́ tó lò ń ya kàràmbà ní kalẹ̀, tó lò ya kùndárù tó òjò dé ní oko ẹ̀. Ìsáàlù ti nà, àìmọ̀gbẹ́ni, ẹni tó takú sí ṣọ́ọ̀bù tí ó wá kí jímọ̀ tó lọ mẹ́mọ̀ tajà àtẹni tó lọ jímọ̀ tí ó tajà láti kò jímọ̀ táà méjèèjì kí ni wọ́n jọ pa owó sẹ́nìkan lè kọjú sẹ́nìkan lọ àbájáríkà tó lè wọ́n kẹlò ní ìjúra wọn lọ ẹgbùnmọ́ wọn lọ àwọn èèyàn lè dé abẹ́ rajà rẹ̀ àbá lọ kí áàdù èdè ẹgbùnmọ́ wọn lọ àbá lọ kí áàdù èdè àbá lọ kí ló fẹ́ lọ́ra ó fẹ́ lọ́ra àmọ́ bàbá àti lọ́wọ́ ìdàrú mẹ́rin ló dàrú mẹ́rin bàbá àti lọ́wọ́ wọn ó dùn torí pé wà máa sáàrẹ ọlọ́rin wà máa sáàrẹ àtọ́ ó ń dùn كيف تصدق Bá ju apákan ọba tẹ́jì àtìdéga fún apákan àwọn ọmọ ènìyàn lérí apákejì. Wọ́n lẹ́nu tẹ́lẹ̀ ọ̀rọ̀ àtìsáàrù ọmọ ọ̀rọ̀ wà àtìsáàrù ọ̀dàbíṣì àmọ́ òun àmọ́ ẹgbẹ́ lọ́lé ní wà lálẹ́ ààrùn dájúdájú ipò ọ̀rọ̀ àtìsáàrù tó tóbi jùlọ dáwọ̀ dáadé

ìgbà tó kún gbókú ẹ̀ wá Abíọ́lá jáde Abíọ́lá tó wọn tó tó pèrè ìdí táwọn òṣèlú ní bàjẹ́ tó tó ní Abíọ́lá ọ̀rọ̀ láti jáde olórin ìgbẹ́jì ìrìnàjẹ́ tó jẹwó máa rẹ̀ tó kọjá mọ́ ọ̀rẹ́ ti lè kéré lòtọ̀ 75,000 dọ́là lójú sí ilé 60 ó fi jẹ 65 kọ̀ọ̀kọ̀ ó fi jẹ 75,000 ìgbàtà ń sọ 75,000 kọ́mí ò nílé sanwó ẹ̀sọ́ fún òun tó bẹ́wàá lẹ́nìkan sí tó ta fẹ́fẹ́ ìjọba láti ẹ̀kọ́ jẹ́ 2 million Ọlọ́rin yẹn kì í tó jẹ́ tó ń sọ pé ọlágúnjú tí ẹ yàtọ̀, ọlágúnjú ọmọ ọlágúnjú tí ẹ ti jíire. Orí kan bá sùn wọ̀n yóò rẹ̀ gbà tó sọ pé tó sọ láàrín àmúlò tó ń gbà ọ̀tá tó fẹ́ ní pàtàkì, àwọn ẹni láti lọ àmọ́bí tí wọ́n ti wọ́n ó ti parẹ́, ẹlòmí wọ́n mọ èrè ẹ̀ nígbà tí wọ́n sí àwọn ọmọ tàbí ilé ìwé ti bí wọ́n tàn bá dànù jẹ́ ń kọ́lé síbẹ̀ nítorí pé ayé ti lọ́lọ́ fẹ́rò lápàdà sí sáà tí wọ́n ní sọ́ọ̀tù sáúdà pẹ̀lú òkú ọlọ́ ọ̀rọ̀ yẹn kan sílẹ̀ Ọlọ́run ni yìí rí ìlú ayé ní ìtàbùrù ọlọ́fẹ́ àwọn tí ìrẹ̀lẹ̀ ìtìbùrù ayé tó gbìyànjú tí wọ́n jáde láyé ní pèsè ìyàwónà dárí àkáǹkà lábúrò àṣẹ́kùnlẹ̀ àdáàbí ìyá àdáàbí láyé ìdárí fọ́lọ́wọ́ láwọn abẹ́ òkú ẹgbẹ́ tí wọ́n pè é àtọ́gọ́rùn ìdílé tí ọlọ́run yóò ṣe kà ìka kò sí nínú orúkọ ọlọ́run ìka ṣíṣe èsì nínú òṣèlú ọlọ́run torí pé nínú sọ́rọ̀tù lè bá kọ́rọ̀ ní bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá yọ ẹgbẹ́ iná lẹ́bí ilẹ̀ kápàrú Ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹ̀fẹ́ ti ìgbìta lójú kan náà lọ́wọ́ mọ́rin ká sí àìsà òláàmù òkú wọ́n nílọ̀ yẹ́tò sọ̀rọ̀ náà ń bú wọn àmìláàmù tó ń léèrè rome àbó òsì ẹ̀sìnlọ̀ fún wọn láàájú ìlú ọ̀dúnbà kí ló fà á. Àkọ́kọ́ ni pé wọ́n sábà lọ fún àyà ìlú mi, ọlọ́ ti di èsì sí ọkọ̀ wọn. Ẹ̀kejì, wàhálà sàmáyé ó ti di ìgbọ̀rọ̀ wọn. Wàhálà Ìṣàwọn mẹ́lẹ̀ ìjọba ó ti di èsì gbogbo ìlú ìran wọn lójú mọ́tò fóòtò nígbà tí wọ́n ní ojú mọ́lẹ̀ àti ìwò lè gbọ́wọ́ lọ sí ojú ọjọ́ òsì máa ọmọdé ní lẹ́yìn àti gbọ́wọ́ lọ láti ojú òsì tẹ̀lé. Náà, ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ fún wọn ìrìnà tó sóbi. Àwọn àbá wa ń sábà ètò ìlú Wọ́n á padà sínú ìlú àwọn ẹ̀ka ìlà ìbáyìí lọ́wọ́ Wáyé ló lè rúkọ̀ ìbí ìpítọ́lọ̀ tí sọ́rọ̀ àwọn tí wọ́n ti òṣùwọ̀n fúyẹ́, àwọn tí wọ́n mọ̀ lọ́gbọ́n tí ó sùnwọ̀n, òṣùwọ̀n gbá àtòṣùwọ̀n rin, òṣùwọ̀n gbá ni wọ́n pè ní mẹ́ṣọ̀ tó fi lórí ìdáwà ìlú wọn ìṣòwò máa ń wọ́n ní fèrè ọlọ́pàá ọlọ́pàá ẹni tó bẹ̀rẹ̀ ẹ́ ayàdé ìlú tó máa ń fi ṣọ́ra ètò ìtìrì ayà àwọn sí ìbẹ̀rẹ̀ wẹ́wà ìwọ̀n ọlọ́run sọ̀rọ̀ ní káàdùdà ilé bọ́rọ̀ ẹ̀ ti wá ní pé ọlọ́run ní ọlọ́pọ̀lọpọ̀ àṣàkọ́ta ayé nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ ni ayé parẹ́ sí Déjì báwọn ọ̀dọ́ tí máa ń sọ̀rọ̀ tó àdí ẹ̀sìn tó gbé Àgbà ìṣẹ́ òwe ti ní ó bẹ̀rẹ̀ láti àṣàrò ní pé ayé parẹ́. Olórin kan náà lórí ìdílé lọ́sọ̀rọ̀ lẹ́wọ̀. Bọ́lá bá ní ọjọ́ lọ́sọ̀rọ̀ ìwé ayé ti túbà. Láyé ti máa ń dà ní ọjọ́ ìfọ̀nà àwọn ọmọ ọmọ ọmọ ìlú lọ́sọ̀rọ̀ alùpùpù rẹ̀. Ní ìdáhùn pẹ̀lú, wọ́n ní ta ló sọ bẹ́ẹ̀ mo ní lórí káàtó ẹ̀sẹ̀ mi ìbéèrè tí èdè bá ń kó òkú káàkó mọ òun rẹ̀. ọlọ́ni yorùbá ti mú lọ́dẹ̀ ọ̀gbìn ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sán ní ọ àwọn èèyàn ní máa ń ló láàárín àwọn èèyàn ní kalmá kalmá pẹ̀lú ẹ̀sẹ̀ àtọ̀ ní kó láì mẹ́wàá ní o máa ń fi ìfún rẹ̀ ní àmà ó kọ bí ilé ṣe ní ìfún rẹ̀ ibi tó borí kan tí ó lọ́nà ṣọ̀tẹ́ wá ní kéèdì sọ̀rọ̀ ara ìsìn sí ti kàlùmá ilé ìsìn tó gbà kò sọ́rọ̀ lórí sẹ́mi pé Prussia ní tó ń pè ní Prussia ní Germany lónìí gbogbo ọ̀bẹ̀yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní Germany òfin ọlọ́run ló ní ìṣèdájọ́ mẹ́tẹ́lẹ̀ lẹ́nu kàwé láti ìjì tó pẹ́lẹ̀ sọ́rọ́ ni wọ́n kírísítẹ̀ ni wọ́n bíbélì náà ń lò náà ní ìṣèdarí ẹgbẹ́ ní ṣe ìjọba ní tẹ́tẹ́lẹ̀ gbogbo yóò pátápátá ìdí nìyẹn fún ìfẹ́ lọ sí yunifásitì ìfẹ́ àwọn kọ́sì di sociology economics ẹ̀ẹ́dọ̀ díẹ̀ nípa ẹ̀rọ púpọ̀ àwọn tó wà lọ́lẹ́ ní máa ń bá fi èyí lọ́nà tó bá gba bẹ̀ ní o àkíyàn lọ lókùn kó kà ń bẹ̀ ṣàgbé ilé ìlú ní sílábọ̀ ọwọ́ bẹ̀ lọ́nà ní kíláàmù kó bá dúró dáadáa sí gé bọ́ọ̀lù bọ́ọ̀lù tó ní bọ́ọ̀lù kápítù germany capital yunifásitì tó wà ń bẹ̀ ilẹ̀ ló ti fẹ́ ṣe phd ṣùgbọ́n àwọn pòfẹ́sọ̀ tí ó yẹ̀ wé àlùfáà ni wọ́n àtúwà ṣọ́ọ̀ṣì ni wọ́n di ààrẹ pẹ̀ sọ́bíẹ́lìsì ó wọ́n lọ́pọ̀ mẹ́kọ̀ọ́ náà mọ̀ ìpapọ̀ bíbélì wọn ò rí pọ̀ lóye lọ́pọ̀ sí èjì ojú òjẹ́ kó bá sí èjì ẹni bọ́ọ̀nù yẹn ó wá lọ sí yunifásitì ní àwọn èjì ìsáwọ́sí òkọ́lọ́ bọ́ọ̀pọ̀ mẹ́ ìbẹ̀ lórí lọ́pọ̀ sí ìsáàtì phd ẹ̀kọ́ tàbẹ́ ọmọ múrùmúrù báyìí angel jẹ́ ìfọ́sùn ẹ̀yẹ yọ́ ọ̀rọ̀ Wọ́n tún ṣàlàyé ìròrí ikú wọn a ń lò láyé lónìí. Olóbi ìjọ́sọ̀ yìí sẹ́kúnlárí bíi tẹ́lámìnà pépà àti ẹ̀kọ́ ní ẹ̀kọ́ láyé lẹ́yìn Nàìjíríà ìsẹ̀kúnlá kọ́ntì fún ọmọ tó máa tí wọ́n sọ tó ń sọ pé nàìjíríà ìlú tí ò gbọ́nà ń gbọ́ ni wá ìjọ́ ń pè ní saplanity ní ìlú tó yọ ọlọ́run kò ní gbèsè ayé ẹ̀ gẹ́gẹ́ bí USSR Union Social Socialist Republic jẹ́tẹ̀ tí wọ́n ṣí àkọ́wà Gbogbo wọn lẹ́ Mo gbọ́gbọ́ gbọ́ wọ́n já ẹ̀sìn lógún

àbẹ́yọ̀kẹ́ ni wọ́n dá sí tí a máa náà ṣe mọ́ṣáláṣí yẹn wọ́n dá báskẹ́tì bọ̀ lórí ẹ̀. Ìdí wọn ti dákẹ́ ni wọ́n lórí oṣù lọ́ra láti òwúrọ̀ sí kiri bọ̀tẹ́ lọ kájá ó ṣe ti pẹ̀lú orí. Òtí tó ti wà àwọn àbá ṣọ́ọ̀ṣì ni àwọn àbá ṣọ́ọ̀ṣì náà lọ́wọ́ àwọn òfẹ́ kí ẹ̀sìn lórí

nàìjíríà ń ṣe ìlú tẹ́kọ́láàtì mú ìlú ẹ̀sìn ní wá ẹ̀sìn oríṣiríṣi náà ní ebi ìjọba ti pé òjò jímọ̀ sí bọ̀ ní ìsìn àtòjọ́ àti ìyẹn ní òjò sunday ti bọ̀ wọ́n lá lọ́dún dé ọlídé kí ni ọlídé ẹ̀sìn jímọ̀ rere àwòyá jímọ̀ sí ìlú wọn ìjímọ̀ òkúrú ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀yìn mùsùlùmí náà sọ pé jímọ̀ olóyìn wà àwọn akọ́lá ń lọ́lẹ́ àwọn òṣìṣẹ́ ló sọ lẹ́nu jímọ̀ tó bá ti parí olóyìn náà máa ń pè jímọ̀ olóyìn láwọn òṣìṣẹ́ ògbówó so jímọ̀ yẹn tí wọ́n jọ bí tí wọ́n lórí ti láti ìwé ọ̀rọ̀ tí wọ́n sọ ìwé sí ìdílé lọ́wọ́ dọ́kítọ̀ àfúlàsí adébíkẹ́ wàṣọ ọlá ọlọ́ bá fi kẹ́ bàbá wọ́n máa tẹ̀lé jẹ́nẹ́rà ṣùgbọ́n náà ṣùgbọ́n dáwọ́ àti àwọn yóò sọ pé àwọn jìnà àwọn ọmọ kéékèèké lábàá wà ní kíláàsì láti wọ́n ṣàrẹ́ ìlú àwọn kan ní bíbí àti jímọ̀ lónìí عمليات الإنسان كان مسؤولا عن المقاعد القوام الظاهرة الجهد والله جاء وتوفيق وغلوه وترك المعركة بالأرمان طرف جاء الله ما هي الذين يكذبون اليوم الدين أقوى دولة Ó ti dé orílẹ̀-èdè ní ọdá Nàìjíríà, orílẹ̀-èdè ó ti fọ́dá lóòrùn ó ti lè kí ni mo sọ ìfọ́ ọ̀dá nìyẹn wà máa ń ká sí òbí ní ìlà olùgbò ìdájì àwọn ọlọ́dẹ ẹni tó ti ní ṣe é nírọ́ oníkọjọ́ ọ̀fẹ́ nírọ́ ìlà olùgbò ìdájì àti gbogbo olùkọjá alákọyọ àti inú ẹlẹ́tẹ̀ olùkọjá àlà ni ó sọ wípé òṣọ́jọ́ ọ̀fẹ́ olùkọjá àlà ẹlẹ́ṣẹ̀ nínú olùdíje ọjọ́ ọ̀fẹ́ yìí ọjọ́ ẹ̀fọn àti gbogbo ti wà láyé yìí ọkàn dédé tó wọ̀ báyé sí ẹ̀ ó rẹ̀ mẹ́ta ní kí ló ń sọ ní sọ gbẹ̀gbẹ̀ ṣẹ́gbìnà síta tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwẹ́ ẹ̀yà mọ̀kẹ́rọ̀ ẹ̀yìn fún bá yín mú mi wà lọ́la nà ẹwà ní ìlú yẹ̀ àwọn kan lẹ̀ pẹ́ pé tí gbogbo ayé bá ti kú ọwọ́ àwọn ẹni rẹ̀ nìkan ní ó dìde gbogbo ẹni tó bá ti dé ìlú tó ṣe lọ́pẹ́ jẹ́lẹ́jẹ́ èyí dìde ààrùn ọlọ́run ọba ó pè ló kọ ọlọ́run nígbà yìí ló ṣẹlẹ̀ ìbákìtù orúkọ náà àti ìrìnlẹ̀ àlàáfíì lọ́nà onídéé Tọ́bi lórí ẹranko owó pẹ̀gbọ́n. Imagine, bó ṣe wà ní ìfẹ́ nìkan tá ìsí ẹ̀ 50,000 olówó ẹ̀dà, àdíláyé bá fún lọ́rùn tó lẹ́gbẹ̀ẹ́gbà tó lù pẹ́. Ẹnìkan gbà lọ́wọ́ ẹ̀ 50,000 ẹ̀yẹ́ lọ́wọ́ ṣe wà admission ní school, ọdún yẹn ò ní school ọ̀pọ̀ òfin lọ school lọ́nà yẹn. Àlámọ̀ ìrẹ̀ bá dà. Ó wá jíjọ́ pé ìrẹ̀ wá ti lọ sí ìlọ́ta ní ó béèrè ní ọ̀nà ọ̀gá tó ń ìdí ìyẹn náà tó fẹ́ kó ní bẹ́ẹ̀ náà ń dáná ó ti wà ní ibi ìlú bàbá tí ó kà á nì. so wọ́n wá kí ló wọ́n á tẹ̀lé adé abúláyé orí òun ti jayé lọ tẹ̀lé ìyá gbogbo jẹ́. kò bá làákàyè oníṣẹ̀yà lọ́wọ́ òní nígbà tó ń lo mọ̀mọ́ bá ní àbí yóò sọ pé òṣèlú lórí

nígbà tó àwa ti wà ní ìdìbò lọ bá amẹ́ríkà wàjá àwọn ìfúnka wa ní ìrẹ̀lẹ́ mọ́ sọ̀rọ̀ bá ń pa àwọn mẹ́lẹ́kọ̀ àwọn kiri káwa wọ́n tún sọ wọ́n ní wa kó alábàlá rẹ̀ ọlọ́wà bá ti ká ẹ̀sẹ̀ kan ò lè yí ní jọ́nà àwọn ọmọ yìí tí tí ó lè sọ̀rọ̀ a mọ́ wà láyé ìdá Kọ́ọ̀lá àpẹẹrẹ ìrìnlẹ́gbẹ̀rẹ̀ èdè tí ó pọ̀ sí wípé àgbáà lórí àwọn ọ̀rìn àwọn àlọ́ ọjọ́ mi àrẹ àwọn ìsànjọ́ mi bí bí ó pàdúwà. Bí ó pàdúwà, tàbílẹ̀ bá gbàwé rẹ̀, ògbójú ọjọ́ ẹnu tó rún mẹ́lẹ̀, ìrìnlẹ́gbẹ̀rẹ̀ tó tó lé ìgbò olóbìnrin ìrètò oníbùdó àti dábẹ́ lọ àti àwọn ìwé bí ibú olókun púpọ̀ owó ẹ̀sẹ̀ ọ̀pẹ́ àròsọ ní tí wọ́n pè ní fiction ẹgbẹ́sẹ̀ tó bá mọ́ ní ọ̀rẹ́dẹ́ ọlọ́rẹ́ ní ó sọ tí lọ́lọ́wà sọ ibi tí wọ́n lọ lórí ọ̀nà ẹ̀kùn. Ọ̀rẹ́ kálà rárá lórí bẹ́ẹ̀. Báyìí, bọ́rọ̀ fi rí ni pé ọ̀nà àìlà olóòdì ní máa bá ṣe ó jọba ṣe wọn, ọkàn wọn ti dí pẹ́ta. Ó ti dókùn máa kánú láti bóòdì tí wọ́n kọwọ́ ara wọn pà nínú

kọ́là tó tẹ̀mú lẹ̀ ẹmú ó pa tí ò mẹ́mú mọ́ tí ó mọ wọn tí ẹ̀kẹ́ ti wú ẹ̀kẹ́ ti tẹ́ra ẹ̀kọ́ ti kọ́kọ́ gbẹ ṣàtúgbò tó lóró yóò kọ̀ tán gbogbo ara rẹ̀ ti di kí ni ó ti dòkú ó ti domi omi ó bọ́ sílẹ̀ nígbà náà ẹgbẹ̀ nígbà tó lè máa lọ yóò kẹ̀kọ́ tẹ̀lú wẹ́ òlọ́mọ kò máa máa gbogbo ẹ̀dọ́ ti jẹ́ra gbogbo kéńtìrí ti tó ṣe rí ni tó ti kó ti kú òwúlò máa ọlọ́run tààrà torí náà ọlọ́run ní wàbá kápọ̀ àwọn oúnjẹ O fẹ́ gba wọn nígbà tí wọ́n wà tèmi tí wọ́n ní làwọn ọmọ pé tó bá jẹ́ pé ọlọ́run bínú táwọn kò yẹ kó ọmọ tí wọ́n ọmọ pé tó bá jẹ́ pé lórí àmì wọ́n mú ara wọn mùsùlùmí ó lè jáde máàmù rẹ̀ bàbá rẹ̀ máa ń fi awọ títí ní títí ní ó jẹ́ kí òun kí òun kí òun gbogbo àtàrí ẹ̀kọ́ tó ti ẹ síbẹ̀síbẹ̀ náà wà láwọn ẹni ó lóbi jẹun ilé yẹn ti wá jọba lọ́kàn rẹ̀ kò ní tó lọ ọ̀rọ̀ wáyé tó jẹ́ pé gbogbo àwọn kan ló pé bẹ́ẹ̀ bá ti náà ló lówó wọ́n ti ní ilé ìyá bá ń pè wọn àwọn agbárúkọ agbárúkọ àpè wọn

ọlọ́pẹ̀rẹ̀ ẹ̀ àyèmọ́ ti ìyà náà pà fún ọlọ́dọ̀ ọlọ́run kéèké torí bó lè lọ́wọ́ kéèké torí bó lè bí ma tàbí kó lọ́rọ̀ ààrẹ olè yá rárá kódà bá rẹ̀ ìyẹ̀wò yá ọgbọ́dọ̀ kírun àdọ́bìnrin tó ti kọ́ nínà kírun nínà ró wọ́n tó kó kírun ní àpá kírun ní

Ọ̀rọ̀ tó mo lówó ti lówó kọ́ lọ́rọ̀ ẹ̀sìn wa. Èèyàn nítorí bó o ní lówó nílẹ̀ nù bá òun ní kíjí náà. Àwọn ìlòmí náà kó lọ sí ọ̀lọ́ sílẹ̀ jọ sí lóṣù kò sí owó tó ti nù bá. Èyí sọ̀rọ̀ mùsùlùmí. Sẹ́kọ́ndì nìyẹn, ìtọ́lọ̀ ní mo kọ́kọ́ ṣe ilé ìgbà ní bí a lè sọ láti ní ìyọ́ tọ́bá ti pẹ̀lú jọ jíwọ̀ táwọn tàbí lọ́pìn lọ́jọ́ ọlọ́pàá títà àti rírá Tàbẹ́ ẹgbẹ́ ìlú ìlú jímọ̀ tó lọ sí òṣèrè wá ní kọ́pọ̀ òyìnbó lápò òru. Bàbọ́dẹ̀ ti jímọ̀ jẹ́ lógún 20 naira wà lọ́pọ̀ òyìnbó wá ní ìgbésẹ̀ 20 naira ní ìpínlẹ̀ Mẹ́tọ́lá ti jẹ́ lọ́pọ̀ bèèrè èdè òkú sílẹ̀. Ó sọ owó jẹ ìyàmọ́ bá mọ̀ lọ́rẹ̀ ìlú lọ́rẹ̀ ọlọ́pàá. ìtumọ̀ ọ̀rọ̀ mi tọ́jú tó dèrò mẹ́kọ̀ rẹ̀ àmọ́ àìní sọ rẹ̀ sọ pé ká mọ́ sí lọ ó mẹ́nu àwọn àrẹ́bí ọlọ́ àwọn lówó àwọn tí ò ní wà ọmọ mẹ́yà náà jẹ́ ń gbogbo bàtàbàtà tó lé bẹ́ẹ̀ sì láwọn anábì sì lè náà lówó a ti sọ̀rọ̀ wọn lóṣẹ̀ sí ní ní anábì dáàbò ọba ni adájọ́ ni ọlọ́rọ̀ ni Suleiman ọmọ dáàbò òun náà ọba adájọ́ lòun náà ọlọ́rọ̀ lòun náà ní dájọ́ lórí bàbá rẹ̀ bàbá rẹ̀ tó lọ pé inú dájọ́ ó tún jọba tó lágbára anábì ọlọ́run àmọ́ náà a sì nínú àwọn anábì ọlọ́run tó jẹ́ pé àìríjẹ àìrímú ọlọ́pùsà náà ògùn àrínà àmẹ́jọ́lọ́ ní ọdún rẹpẹtẹ bí àmẹ́lì ya kú ọmọ méjìlá ọkùnrin Bí àwọn gbogbo

àyà àti ọlọ́run wáyé láti ìlú nàbí ńlá àwọn ìlọ́sí tí wọ́n mú lọ sí ọ̀rá pẹ̀lú ọlọ́run. ṣe àkókùrọ̀ ni wọ́n wọ́n ti rọ̀ láà nígbà àwọn ọgbọ́n wọ́n wà lọ orúkọ ọlọ́run sí. sọ pé ọgbọ́n tí ṣàìkọ́ ti já sí ẹ fún ádámọ̀ nígbà tó bẹ́ẹ̀ sọ jẹ ọlọ́ ní ó bá kúra wọ́n méjèèjì èyí àkùnmá àrílẹ̀nà onímọ̀ràn rẹ̀ ti jẹ́ fún yí ọ ó kúra torí pé pàtó kọ́kọ́ sọ fún Ádámù àti Hawa wọ́n tẹ̀lé kúrọ́lọ̀ ti tù wọ́n nínú wọ́n lọ sàtọ̀lọ́ bá àtìkò ìṣẹ̀lẹ̀ lọ ẹgbẹ́dẹ́ ìbí pàtàkùnà ìdọ̀tọ̀ ìbí kẹfọ́ فأخرج المسلم من بعده وكنا عظيمه وكنا ولكم في الأرض مستقر ومحتاج إلى علم Pẹ̀lú ìfúra, àwọn ìrẹ́lẹ́dẹ̀ láyé ìrànlọ́ṣẹ̀ ìgbẹ̀mọ̀ ẹ̀dùn. من àgbẹ̀ òun bọ́ náà fún àbọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìwà láàrọ̀ sílẹ̀. Ìjàgbé lọ́wọ́ ìrìnàlùkún sí ìrẹ̀lẹ̀ rẹ̀ náà. Ọlọ́run ìdájá alùpùpùpùn kọ́lù àṣàrù ìṣẹ́lẹ̀ Nash'adu àwọn jẹ́ ìrìnàkàlà ọ̀ṣun ìwọ̀ láti dájú òṣìṣẹ́ ọ̀rẹ́ àgbẹ̀. Ọlọ́run ẹ̀ṣẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ àgbẹ̀. ọlọ́pẹ́ àmì kò káàkà sí ẹ̀rí àwọn olùlọ́sí ti lórí àwọn ìpàdókò àrùbí wàlọ́pùn ọ̀rọ̀ ìlẹ́mú ìrìnàgbàlẹ̀ ọ̀rọ̀ ọlọ́pùn ọ̀rọ̀ àti òṣìṣẹ́ ẹ̀kọ́ Ọlọ́run jẹ́ ìyá àwọn ọ̀nà títí lórí pé òkúrọ́ ni wọ́n ẹ̀rọ ni wọ́n ń pa. Ìtàkọ̀ lórí ẹ̀mọ̀ ohun ẹ̀rọ ìrìnlẹ́ Ìfúra yẹn wọ́n lò ó ní Júnà ta láti fi dígbà gba ara wọn ní àlọ́bẹ̀rẹ̀ ìṣòrí. Yẹ̀yẹ́ ìyẹgbẹ̀rẹ̀ tó yẹ kó bá wọn láàrin wa nígbèwò èṣù nígbàgbò òdodo. Wọ́n ti fi ìfúra yẹn tó mọ́lẹ̀ ní àwátà ọ̀dọ́. Ìrọ̀ àdájú ìwọ̀n wò ní ìfẹ́.

ọlọ́run ní wàídà kí làlábùn ààrin ọ̀gá ààrin Wọ́n tàbí àwọn akùsù nígbà ìlú ọ̀pẹ̀lú ṣe mú òmùtọ̀ níyá káwà nígbà tó lò ní àwọn olùwọ̀ àyà àti mélòó ìnáwó ṣùgbà àwọn akẹ́kẹ́ lòwọ̀ wà láàrín Wàídà kí ìdàlà ó máa ń sínú ìlú ọ̀rọ̀, tàbátọ̀ wọn jẹ́ mọ́sílẹ̀ ẹgbẹ́ ìgbẹ́ Àwọn ọ̀rẹ́ kí ìfọ́pàá ti ẹ̀kùn sí ẹ̀kọ́ ọ̀rọ̀ aláàbòṣe, àwọn ọ̀rẹ́ kí ìlú dàbò fún àwọn ìṣẹ̀lẹ̀. Aláà! Ọlọ́rẹ́ ìrùsọ̀rọ̀ ẹgbẹ̀rẹ̀ mọ́sí ìjẹ́ ẹ̀rẹ̀ àjẹ́lẹ̀ gbogbo àwọn tó bẹ̀rẹ̀. Ọlọ́pàá ní ọlá ní wáyá Yàpùrọ̀kúnù ní jùmáà yàpùrọ̀kúnù, àwọn wọ̀nyí jẹ́ ìjọ kan ìyàwó kò tí wọ́n ń páyà gbogbo wọn ń páyà ìdínà ẹjọ́ bí wọ́n múra ọlọ́wọ́ ní láwọ̀ ìyẹ̀kì bí ó nà jẹ́ Ìbájẹ́ kó ṣe ṣe fún ọmọ ìyẹ̀jìdú nà náà nìjà àáyé Christmas káàkiri wọ́n rí ìbùsásí gan ní yàtà ọ̀nùrù nàbí wàhírí bá ní yàtà ọ̀nùrù nàbí wọ́n rí ìbùsásí gan tí wọ́n sásí àó mọ̀mọ̀rọ̀ ọ̀sìn tàbí wọ́n rí ibìkan bí ibù tí wọ́n rí ibi kó tàbí wọ́n rí àwọn ààrẹ kan tí ó jẹ́ ìjù sápamọ́ ní lórí rẹ̀ wọ́n bá tàbí ọ̀fẹ́ wọ́n rú ní kíákíá ní wéréwé ní yàrá ọ̀rọ̀ yẹn wáyé ìfọ́lọ̀ ìlúgbé ìlúgbé ìfọ́lọ̀ tàbí lágbàbọ̀ àwọn òṣèlú ní ìlú ọ̀gá ìlú ọ̀dínà nígbà tí àwọn róòlù ìlú dé pé wọ́n kú ọmọ ogun jọ láti wá jẹ àwọn àwọn òṣèré onílù mẹ́dínà àdẹ́bí ò wá dúró gbogbo pọ̀lú lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lẹ̀lọ́lẹ̀ àlọ́dún máa ń kéde ní abẹ́lú ogun táwọn èèyàn ó sì ní ìwọ̀n kan dára jù ṣùgbọ́n lé ẹsẹ̀kẹsẹ̀ làbẹ́bí ló yá torí pé wọ́n mú ti kọ́ ọmọ ìjà owó sí ẹgbẹ̀rún lọ́wọ́ lójú sí 40,000 lọ́nà tí àkókè sí àlọ́pàá ọ̀sẹ̀ rẹ̀. seven hundred miles ní bẹ̀símọ̀ sí náà so àwọn amí ọdún wá tala ní fàdẹ́bì yẹn bí àwọn tí couch àbí àwọn five oní yorùbá tè lára mí àwọn ìgbà bẹ̀rẹ̀ àwọn òmìnirí ti wá wúlé àwọn fẹ́ lọ kú fàdínù tó pán nílé tẹ́mínù yẹn wọ́n wò pé yóò rẹ̀gà àwọn bẹ́ ṣe gíní àwọn bẹ́ kórí ìlú àsìkò yẹn tó ilẹ̀ tún gbóná jẹjẹ ọ̀nà yẹn sì jì ọlọ́wọ́ ni láìpẹ́ wọ́n rí kùsáàtì kan ni àti kùsáàpamọ́ kan ni àti òwò kan tí wọ́n lè lọ sáàtọ̀ wọ́n sáàpamọ́ kẹ́ náà rí wọn ṣùgbọ́n bá tí wọ́n wá rí bí sáàpamọ́ sí kálukú wọn wá ń wà wá wí tó gbé wọn fẹ́ tẹ̀lé oṣù mi lọ́gbìn lọ́gbọ̀n láwọn ní áyà tó wá pé kò sí ìgbàgbàtà ẹ̀rẹ́ sí fún wa ẹ̀mù náà ti kí ju nǹkan dáadáa méjì ìmọ̀ náà wà ní ìmọ̀ ṣàrà nínú káfún sóòrùn láàlọ́ káfún òṣèré ibi tàbí kájẹjà lórí àwọn ọ̀tá láti rí nǹkan ogun eré ogun eré ogun kárí kó bọ̀ ọ̀kan méjì náà ní ìjẹba gbogbo ẹni tó sì lóògùn bá òwe yóò ó lè darí wá bá sàárè ẹni tí ò lọ ó sì tún lè darí wá bá ẹni tí ò lóògùn lórí àìsàn tó yẹ́pọ̀ ní òtù máa tọ́jú ẹ̀ ó ń tọ̀ ó fi padà kú yẹni àkídà mùsùlùmí ìgbàgbà àwọn mùsùlùmí àmọ́ ogun jíjà kásàlàyé yìí díẹ̀ nínú ṣẹ̀rẹ́ Islam ògùn òṣè dájá òtítí jẹ́ wá mọ́ ẹgbẹ́ tẹ́bá ti wà nínú ìlú ẹgbọ́dọ̀ lólórí abẹ́ àṣẹ olórí ẹlẹ́gbẹ̀rẹ̀ lọ́dágun ní òṣìgun irú olórí wo wá lẹ́gbọ́dọ̀ ní olórí ẹ ó gbọ́dọ̀ jẹ́ constituted authority tó sì ní sọ̀rọ̀ mẹ́rin Ẹgbẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní àṣẹ ìjọba, ṣèjọba, òjòjò ìjọba ní. Òjò tí ó sì gbọ́dọ̀ láàyè tí wọ́n tó fẹ́ ìdí ìlú díẹ̀ tí ń tí ń ṣèjọba. Lọ́gbẹ́ ẹwà ní ìdílé ilé sí mo bá ìṣẹ́jọ pé àwọn àkùnrin àwọn abẹ́rẹ́ ọ̀rẹ́ lọ́pẹ́ rárá. Ènìyàn náà ó bẹ láti ṣe àwọn olóyàbọ̀ ọ̀pẹ̀ ìdíbò lọ́gọ́nà tó ní ìlẹ́kọ̀ọ́ láti ṣíkú tó lẹ́kọ̀ọ́ sí ìṣèjọba àtọ́rọ̀ ìjọba ń sí àìyàn tó ń ó wà nínú sí láwà ara rẹ̀ Ẹgbẹ́gbẹ́ pàtàkì láti lè fi àjọ àti àwọn àpá àwọn ìlú ìlú ìlú rẹ̀ àti lẹ́bàá àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ pàtàkì ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú. Ara wà ní ìrọ̀kùn, alọ̀ méjèèjì ìrùn táwọn gẹ́gẹ́ rí mọ̀ ní rí sí wọ́n tó táwọn náà wọ́n ṣe káàkiri tó kí jogbo lọ́wọ́ bá lọ rí àpapà tó lù lọ́pọ̀ tí bá lọ sí ọ̀rẹ́ tó lọ́lá lọ́mọ ẹni tó ti bá lọ àwọn olóògbé èkó lójú ọkọ̀ tó náà ti tà níṣẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ta àwọn ìṣòro rẹ̀ tó pọ̀ kí ní àtúntò tó tó wà bẹ̀rẹ̀ àwọn bí àkọ́ tó sára ìṣòro gbogbo tí wa tó náà ń gbà wọn ní mọ́tà àti ìṣòro àwọn tí wọ́n ní bàbàgbà bẹ́ sí òṣèkò náà yájú àwọn òṣèlú ìjọba ìtara wà bá bára lè pa ọ̀rẹ́ ó lọ àwọn onímọ̀ tí ó lọ nípa àwọn onímọ̀ ní wà láti Èyí ẹ̀rí àtúwà Muhammad ìlú mọ́gá àtúwà àlejò ìjánu lórí tí àtúwà ìlú lábẹ́ àṣẹ wẹ́ṣ àwọn wẹ́ṣ yọ ìgbéra wọn kódà àbúrútọ́lì tí máa náà Kàkà tó ń ẹgbẹ́ sun ìjọ ẹ̀kú. Wọ́n ti pa ìmẹ́yà nígbà ni a lè mọ́ta yá sí ìdánwò ẹ̀ lójọ́pọ̀ ẹ̀. Ṣàbí wọ́n ti wọ́n ní wọ́n ti wọ́n lọ́wọ́ sí ẹgbẹ́ wọ́n wá sí àjẹwọ́. Wọ́n wá tó àwọn ṣẹ́ṣẹ́ sí ìgbà ìwọlẹ̀ ẹ̀fà ní ìgbà ọmọ ìgbà. Ìdí nínú wọn ti pàdàbọ̀ ìgbà ọjọ́ pọ̀ lẹ́kún àgbàlagbà tí a ń sì fún náà ìlera gba ó sílẹ̀ àtẹ́sì máa ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wo láti fi ìmọ̀ mọ̀ lẹ́gbẹ́ tọ́pùrọ̀ ní ìyá àlàyà ẹ̀fà ní oṣù lẹ́yìn àgbàlá. tó ní nílò ìdàgbọ́n rẹ̀ tó wà lọ́wọ́ sí àwọn ọmọ ìdàgbọ́n ìlú àdá àti ìṣẹ̀lẹ̀ wọ́n wà á ní àwọn ìṣẹ̀lẹ̀ yàtí dín ní ìjàmbá ṣùgbọ́n tó kó lẹ́nà mìíràn tó ń rẹ̀ ti olórí tó ti ní ìlú bàbá ọ̀hún ara tó kà ń bọ̀ ó ṣe dùn wọ́n bá ìròyìn nípa tó àwọn ẹ̀kún náà wà ní wọn jẹ́ èyí tó wá lọ àgbóòlù náà ìdáàbò ní orílẹ̀-èdè ti ẹ̀sìn fáì àwọn ẹ̀yẹ́ ti kó aṣọ márùn-ún ń pọ̀ àdébẹ̀ òkúlẹ̀ tó lè lọ pàdé wọn tó jẹ́ àwọn ọmọ márùn-ún yẹn bẹ́ẹ̀ náà ló ti ṣe ní mọ́dá sáì Torí náà, ọlọ́ni wọ́n àti ọdún ìjìnlẹ̀ ẹ̀kọ́ ìjìnlẹ̀ ó lọ́nà ọmọ ìyára yára tẹ́ẹ̀sì nílò lọ́wọ́ náà lọ́wọ́ ní òní múlò lórí ẹ̀yìn فإن كنتم في النار والذين أخروا منها أي يسمعون في ذهاب عنكم لأنه إنما يخالطونكم كرها لا محبة وودوا أنهم لا يخالطونكم ولكن لضرورة أحكام ولهذا لا يزالون في هم وحزن وغم لأن الإسلام وأهله لا يزال عز ونصر ورحمة ولهذا من سخر المسلمون ساء ذلك فقل يودون لا يخالف المؤمنين ولهذا قال لو يجدون مرجعا أو مغراب أو مدخلا لو لولوا إليه ọlọ́run ní nígbà náà ní mẹ́sílẹ̀ àwọn mùsùlùmí ní àwọn mùsùlùmí àlẹ́bí àtàwọn mùsùlùmí iyì ní tí wọ́n nígbà náà ìkórí ní tí wọ́n ṣùgbọ́n àwọn mùsùlùmí kí fún nígbàgbọ́ òdodo ìtọ́wù wọn ni káwọn mọ́ darapọ̀ ọmọ mùsùlùmí ṣùgbọ́n ṣíṣe bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé ìyàlá wọn ó jẹ wọ́n wá ń wà láàrin mùsùlùmí lójú ṣùgbọ́n wọn sí láàrin wa lọ́kùn a máa tẹ̀lẹ̀ náà láti gòrí ìjọba tó ní sí pọ̀ láti gòrí tó bẹ́ jẹ ṣíìpù tó ìrún òsì ní ọmọ wá ní lóṣì lóṣù mẹ́ta ẹ̀sì bá aláàbò mẹ́rin ìrìn òní òsì mẹ́ta ṣùgbà ṣàtòkù rẹ̀ iwájú sọ́nù wájú láàrin ìrìn sáwọn alórí òun ẹjọ́ òṣòwò náà ẹ̀rí mímọ́ tó jẹ́ ọkọ̀ rẹ̀ tó á jẹ́ ìlú òṣèlú kọ́ ẹgbẹ̀rẹ̀ ìlú òṣèlú táàkùwájú ó tó sí ní ìdí ṣùgbọ́n mẹ́ta jà àtúgbò rẹ̀ gangan pé èrí tẹ̀kù bí náà pé mo lọ́wọ́ bí mùsùlùmí mẹ́mọ́ pé àwọn ọ̀rọ̀ Ọ̀rọ̀ àwọn ẹlówó gbogbo ìlú lè rí, àwọn àbá ọ̀pọ̀ àwọn olóògbé àwọn ènìyàn ọmọ ìlú ìjọ láti wá, ń jẹ́ ìlú tí ó rò. Ẹ́ ọdún bá dé lè wá. Gbogbo àwọn ọmọ ẹ̀yẹn wọ́n ń ṣe ẹ̀sìn ìjọ láti àwọn ìfún wọn wá lọ́dọ̀ ìṣòrí ṣùgbọ́n nípa ọ̀rọ̀ wọn gangan òṣèlú láti ìdí nìyẹn ní àwọn ọmọ wọn ò ní ṣe ó wọn àti wọn lè ṣe ó kó o sì ní wọ́n ní ìdúró ìkọ́rẹ́sì àwọn ọmọ wọn ẹ̀sìn tó yàtọ̀ nípa ìwọ́n ṣẹ̀ṣẹ̀ ó pé àwọn ẹ̀rọ wá láǹfààní lọ́wọ́ ẹ̀sìn tó sì ní ìgbà kúrú mọ́rin irú ẹ̀kọ́ mẹ́ àwọn ilé òṣè ní olùgbé wọ́n ń yá àgbà tí wọ́n parun síbẹ̀. sọ́run káwọn kèfè rí orí wọn káwọn ṣẹlẹ́ wọ́n dé ìyì ní ọmọ bá pọ̀ yóò wá mọ́ dùn wọ́n àwọn tí ó wá lọ ohun tó ti wá wá wí amùsùlùmí ti mọ̀ tó wọ́n láwọn kú bẹ̀ ah, fún àwọn bá lágbájá lórí ọwá kàáyì ìfẹ́tò owó ló fún wa rẹ̀ fẹ́ẹ̀fẹ́ sí ìdẹ́nu sí òun lọ́la àpàjà tó kàṣọ rẹ̀ òun ní lẹ́gbẹ́ àgbọ̀ ẹ̀yẹ kókókó ká ìní lágbájá ìdígbà àgbọ̀ rẹ̀ ìwọ̀n kó bẹ̀rẹ̀ wọlé nígbà tó ń yìí yẹn ní kùránì sọ pé ó bẹ̀rẹ̀ wọlé nígbà tó àwọn ìdìbò làwọn

mélòó ní ọdún ọdún yẹ̀wé láì owó wa ní ọdún fún ìlú àti ìlú ìlọ́pù ìyàwó ní wọ́n fi lò ọ̀rọ̀ àgbáyọ̀ fún ìṣọ́nà ìlú báwo ló ti lè gbẹ̀ náà ìdí ẹgbẹ́ ìdẹ́gbẹ́ ìlú ti bá wọn pa àwọn ọmọ ọba ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìlú àyíká ẹ̀jẹ̀ àkàtúntò àwọn ọlọ́dún ti ẹ̀sì ìpa ọmọláṣì inú ọwọ́ àmàdùn náà ló ń dáàbò ẹ̀mọ́gbà tó ń bọ̀ ẹ̀sìn ìpín àbújọba ń dá ìṣẹ́ àbúrò ìmọ̀ màmẹ́rin lọ́nà bá jẹ́ fara àti láti dá òun wọ́n ti ń dá mọ́ọ̀tì òfin náà jẹ́ ẹtì mọ́ọ̀tì ẹ̀ ti tẹ́lẹ̀ náà bá kọ́ náà ti mọ́ọ̀tì ẹ̀ kọ́kọ́ rẹ̀ ẹ̀rọ fún fídíò ọlọ́dún àdéhùn ti ó ṣe òmìnirò nínú wọn ti tẹ́lẹ̀ inú rẹ̀ òun ti yẹ́ lé tí yóò mọ̀ nípa nínú ìtumọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ wọlé ìyẹn sábà ń gbà láti rẹ̀ ní oṣù فمنهم من يمت فمنهم من يملك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها Ọlọ́run ti gbẹ nínú wọn, mẹ́yẹ́lì ìlú kàkùsọ̀dà bọ́ọ̀ ìtẹ́lẹ̀ ní ìtẹ́ aláyàwó ìròyìn ayẹ ó sì máa ti tó lọ́sí. Ọlọ́run ní ìtẹ́ nínú wọn yóò wọn dá ìyá àrẹ́bì lẹ́bí ìyá ní Zúkà bí sọ̀rọ̀ nípa ọrẹ títa Fàìlìkúùtù mídì àà tí ó bá kú nínú ọrẹ yẹn yóò dúdú Tí ó bá tí wá fún yàtọ̀ pọ̀tún yóò bá mọ̀ bínú, ṣùgbọ́n ẹwọ̀ ọlọ́run tó lẹ̀ sí òun jẹ́ ọ̀rọ̀ táa gbọ́ nípa aláìsù ní. Ṣùgbọ́n ní Màdínà lọ́run, àwọn tàbí àwọn ìdìbò ní kọ̀mádà ìjì, pẹ́sìdẹ̀ gbogbo àwọn dúkìá ìlú àdọ́dìjọ fún àwọn èèyàn. Àwọn mọ̀lẹ́sì kí tí ó bá fún wọn nínú ẹ̀ inú wọ́n dùn, ṣùgbọ́n lọ́jọ́ tó bá wá pè kàn wọ́n wó mọ̀ dáadáa ẹ̀sìn láti òṣèlé ilé. Sọlọ́bà rẹ̀ arínú wọn tó sọ láti di dàẹ̀rẹ́ tí ìbá wá jẹ léèrè ta yóò fi ṣe وهم المتهمون المعدولون وهم عاد لا ينكرون للدين وإنما ينكرون لحق أنفسهم ولهذا إن عرفوا من الزكاة رجل وإن لم يكن الدنيا إذا هم يكون أي يوم لنا àwọn àṣìwà lórí ẹ̀ wọ́n ni àṣìwà Muhammad sọ̀rọ̀lá àyọ̀sán Adẹ́bì ń fi góòlù àti pàdádà níjọ́ kan wà lórí nínú ìrìnà. Arákùnrin tán ní ààrẹ ìbáàdíyà nínú àwọn ará ogun tẹ̀lú àwọn ará ogun ilẹ̀ kan. Apákanmọ́ àwọn arúgbà ní léyà bá jẹ́sẹ̀ sí ilé pẹ́ tó pè dá sọ́rọ̀ nínú ìrìnlẹ́jọ́ ọjọ́ táwọn pé gọ́ọ̀mù lè jẹ́sì ọ̀nà alágbàlá méjì ẹn tó bá lọ lórí oṣù mẹ́fà àbí méje lóṣù lóṣù ó kàn dédé pé orí ọ̀nà alágbàlá méjì kò lè ná bó wọ́n ti kọjá yóò dàrú ìgbà tó táwọn ọkọ̀ ọmọ gúrí bọ́ọ̀sì ló gbàgbà rẹ̀ tí wọ́n pọ̀ yẹn ẹ̀rọ pé wọ́n rán kẹ́nì kan tó ti lọ láti bí ó ṣe dé ní ọkọ̀ lágbàmọ̀ ló bẹ̀ ní ló bẹ̀ ní ọkọ̀ ìparí ogun àwọn ìpínlẹ̀ tí ń jẹ́ oyé ṣòpọ́ máa ń wọ̀ ọ̀gbọ̀ orin lágbàwọ̀ òṣèlú tó dé tó ń bá nàbí tó tàbí nàbí lórí Muhammadu Nígbà bẹ́ẹ̀ ní àfihàn gọ́ọ̀nà lórí ó wà ní pàríwọ̀ ẹ̀bọ̀ tàbílógó lẹ́sẹ̀ kéjì àwọn wọ́n tún wá dá lẹ́sùn ó ní ẹgbílẹ̀ bí ìdè pàṣọ́nà Àdájú ti bẹ̀rẹ̀ ó ní ìgbọ̀ ní àdájú náà lọ sí ìbára ààrùn ìlú àti ìlànà. Tọ́lù ìjádé èrè èrè ìlú. Ẹnà wà máa ń lòrò táìsì balẹ̀ mẹ́lẹ̀ àwọn ìlú. Ẹgbẹ́ wọn pàtàkì ìjọba jẹ́ ìwọ́n tó ti fẹ́ kàtàkàtàkàtà. Inú àwọn ọjọ́ ìjẹ́ wà ní pé lójú wọn pọ́ ní èsì bẹ́ẹ̀ ara òkú ni wọ́n. Bí wọ́n ti ṣe ní ẹ̀yìn lẹ́rù a ẹgbẹ́ bá ti ti tẹ̀ ẹ̀rọ àwọn ènìyàn tẹ̀lé wọn. Tí wọ́n ti ti tẹ̀lé ẹ̀ tó lọ wá wẹ̀ ìpẹ́ wọ́n mọ̀ ilé yìí. Látàrí wọ́n jẹ́ bá lọ sọ pé ẹ̀rọ

àlọ́tù wa kò tó máa lò lọ́sọ́lá ti fi mú èyí pọ̀ sí ọmọ rẹ̀ náà fún wọn ní ọdún ọdún ẹ̀kọ́ kan bẹ̀rẹ̀ nínú rẹ̀ wọ́n ní aláàánú àlọ́bí láti gba ẹni wọn lò ní títí ń bọ̀ lọ́wọ́ ìtọ̀ tí ó dá pé kí ìnira ni ó jẹ́ kú àlọ́bí ò fẹ́ kó jẹ́ ìnira fún ẹgbẹ́ wọn lórí kíkọ́ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ wọn lọ́wọ́ ẹgbẹ́ wọn wà ní lójijì. Sọlọ́rọ̀ kan torí àbùkù, àwọn ẹni ẹ tó wá sọ bá kàrí wà sọlọ́rọ̀ àyọ̀sọ̀lá. Ó ní wà lọ́ọ̀kì, ó ní yá Mùhammad rẹ̀ àrẹ́bì rẹ̀ Mùhammad rẹ̀. Yá Mùhammad ó ló kọmọ lórí ni, wà lọ́ọ̀kì ó kọlọ̀ bìrà. Làí máa ń sọ àmọ̀rọ̀kà, á ń sá àjìlà náà àjàkì. ló kọ́ àbẹ́bẹ̀ ọlọ́run lọ ń bá wọn rẹ̀ bí ó làánú ilé ẹ̀yìn tẹ́ ẹ̀mọ́ ẹlẹ́nu sọ̀rọ̀ èmi àwọn awílójú ọlọ́rọ̀ lòun awílójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ní oṣù òun aké kankan ẹjọ́ bẹ̀ ìmọ̀mùrà ni wọ́n ní wọ́n sọ fún mọ́lù ẹ hmm. àwọn awílójú ọlọ́rọ̀ rèé o awílójú ọlọ́rọ̀ rèé o

wà aṣìbáàmù àtàwọn èèyàn bí sí ẹ̀ fàílẹ̀ tí ó mẹ́ sí aṣìbáàmù ààrẹ tó ilé nínú ìjọ mùsùlùmí tó ń tàbí òun bá ní sínú ẹrú àwọn èèyàn láì ó lè òun yàtọ̀ òun lè kò án wọ́n máa ń ké kùránì láàrín ìjà òkú ó a fún mọ̀ ìdá ọ̀rọ̀ ní ìlú ní ọba ti jáde jẹ́ àwọn ẹ̀bá wọn yà tó mọ̀ ìdá ọ̀rọ̀ àti ìsọ́fẹ́lẹ̀ ẹ̀ta ẹgbẹ́ tí wọ́n lẹ́wọ̀ ẹ̀rọ tí wọ́n lẹ́wọ̀ tó wọ́n fẹ́ ẹ̀dà ìtànú mi wà láàrín àbẹ́bí máa ń sọ pé wà lẹ́bí náà sì rí àbíyí máa rò sí òkùn ṣe án wà láàárùn múùrù ìrìnlẹ́nà ánà ọ̀rìn àbẹ́bí ní gbogbo ánẹ́ kọ́ọ̀bì ìtọ́gbẹ̀rẹ̀ kọ́ọ̀bì ní tọ́kìpà ilé ìkó kan sí ẹjí mójú kó lóòrùn kò sí tí ó jẹ́ dúkìá ní àfikí fún yí àfikí fún kò sí sí ìkankan tó jẹ́ tọ̀ yí tí màá ṣe léèwọ̀ sí ìyẹ́kú yí ọlọ́pùlà ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n máa dáadó bẹ̀ torí náà ẹ̀kọ́ aṣọ́ra wa kámẹ́dá wọn mọ̀lọ́bì kí ó ti wá ṣeṣe kámẹ́lọ ọ̀rọ̀ Gbogbo àwọn àmà lọ wájú ìlú láwọn olùkàtúnbẹ̀ òní mú ẹlọ́ṣọ́ra ní ẹlọ́bà àwọn ọmọ náà. Àkọ́kọ́ náà iṣẹ́ ó tọ̀ ti bàjẹ́ kò mọ̀. Báwo ló ṣe rúlá ṣe mọ̀ kó àṣọ́tù jùlọ? Sura 49 ní ìbẹ̀rẹ̀. Ẹ́ ọlọ́run ní láti kọ́ ti mọ́ ẹmọ́ ìṣáájú ọlọ́run àti ìṣiṣẹ́ ọlọ́run látàrúkà àwọn àtúwàgbà tó bá ń lọ sọ́wọ́ ìlúbí ẹmọ́ tí ó rí ga tí ó àwọn iná làkàtẹ́ ti yọ bàbá àfẹ́ ti ṣe Ogun dáadáa fẹ́ ti ṣe kó mọ́ mọ́ bàjẹ́ wà á ti oṣù láàáṣáṣì lẹ́yìn òṣèlú nígbà tó ṣe èyí ti bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ti ka gbogbo pé bàjẹ́ wọn ti báyà. Ṣé ni wọ́n wà lẹ́yìn ti ẹ̀kọ́ ìlú ìgbà tó ti bàjẹ́ tó wọ ìjọ ní ìdílé ìgbàgbà yọ jáde wà lọ́dún náà tó ká ti ṣàlàyé náà bí àwọn ìjọba yọ Yàtàtàlá gbogbo ìlú wọn ti fi wó àwọn ẹmọ́ ìbàjẹ́ ṣùgbọ́n wọn ò tó yẹ kí mùsùlùmí gbọ́dọ̀ gbọ́dọ̀ rẹ̀ tó ẹ̀ ń lè ṣe tó bá lọ sí bá a ṣe bá a ṣe bá a ṣe lọ ẹni tó mọ̀ jẹ́ ọ̀pọ̀ lónìí bàbá gbọ́dọ̀ sí ní ẹ̀kọ́ tó wà nínú ìrẹ̀lú pàtàkì àwọn ẹ̀sẹ̀ ìyá Fúráṣì kan lè lórí mi, fúráṣì kan ti èrè náà. Àlàyé ẹ̀sìn ìjọba máa ń ṣe ojú wọn ló pàdé ìfọ́kànlá ìlẹ̀. Tọ́lọ̀ tó dáa nítorí àwọn àjọlọ́ fún aláàbẹ̀ ní àpọ̀lọ̀. Gbogbo táwọn tátà ìlú pàánù ọ̀dọ́dọ́ ní ojú wa ọ̀dọ́dọ́ ní àlàdà. Èyí tí ò bá mú nínú ọ̀rọ̀ wa ó wá lọ́dún àwọn àbáwọ̀ ṣètò ọlọ́run ṣàkóso ìlú àwọn àtẹ̀lé ọlọ́dún àwọn ìlú ìlú àtọ̀ nípa wá sí ìlú ìlú àtọ̀ nípa wá sí ìlú àtọ̀. uh,